tí o fi ọjọ́ gbígbé àṣeyáàmù abẹ́wọ́n tó fi kẹsí àpọ̀rọ̀ yìí kó fi kárí wọn. Ṣé àbí sọ àtẹ̀sílẹ̀ Kọ̀ọ̀kan tó wá tó iná ìlà àyà twenty three àbí thirty three náà ni a kà ní èyí tí ọ̀gbọ́n di mọ́kànlá ọlọ́mọba ẹgbẹ́ ìjẹ́lẹ̀ ní bí a kà nínú bí a rẹ̀ ní àná òun náà ni pé ìtàn àádílà àti ọ́ọ́dílà tó jẹ́ ọmọ lọ́wọ́ ní nítorí ìṣẹ̀lẹ̀ pípa ẹni tó ṣẹlẹ̀ ọ̀run ọlọ́run wá gbé kalẹ̀ ìpè a ẹni tí ó bá pa ẹnìkan bí ẹni tó pa gbogbo ayé ọ̀run ẹni bá sì gbé ẹ̀dá kan bí ẹni tó yẹ gbogbo ayé ọ̀run ìpè àdúrà nílé ní èmi tòun bá tó fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kòkò ní tó pẹ̀lú nǹkan tí ó mú àlàáfíà wá sí inú ìlú òun ní kò sí bí àwọn ènìyàn bá ti ń gbé ní àwùjọ tí ìlú ń jẹ́ ìlú nínú ara pé ìlú ń jẹ́ lu òun náà ni pé a máa rí àwọn aláboyún nínú ìlú a máa rí àwọn aláṣẹ ìlú a máa rí àwọn aláhọ̀ọ́gbó aláhọ̀ọ́gbó nínú ìlú torí tó lè náà ni ìlú lè jẹ́ láláì ní àwọn tó òfin òfin ìjìyà tó islam ó ṣe gbé òfin ẹ̀sìn kalẹ̀ tí báyìí lẹ́ ṣe ìwé ìgbàgbọ́ pẹ̀lú ọba tó da yín ó gbé kalẹ̀ báyìí lẹ́ ṣe fún ọlọ́run ọba yín nínú òfin bákan náà ó tún ní báyìí lẹ́ ṣe lò pẹ̀lú ara yín òun ló pè ní muhammadan bákan náà jìnnà yá pípé burú ìjìyà fún ẹni tó bá ṣẹ̀ gbé pẹ̀láńtì tí ẹ̀rọ ìṣòro rẹ̀ ìyà tí ìṣòro tí ẹgbẹ́ ti jẹ́ ìrẹ̀lẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ìjọba lára ìjìyà náà ni ilé ẹ̀wọ̀n náà ló fi wà ìlú òde lè jẹ́ ìlú lára ìlú sí ẹ̀wọ̀n tó bá ń kọ́ ṣe wá ní ẹlẹ́wọ̀n náà ní ti afẹ́kàlẹ́ olúwa ní إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينصروا من الأرض ذلك خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم ọlọ́wà ní dájúdájú ìgbàjú máa jẹ́ ẹ̀sán fún àlàrí ní yóò ṣáàrí lónà wọ́n àwọn àṣúlà àwọn tí wọ́n ń ja ọlọ́run ọba ní ogun tó ń ja ọlọ́run lógun ní ni pé tí wọ́n bọ́rọ̀ sí àṣẹ ọlọ́run ọba tó ń tako ọlọ́run wàásùlà tó ń tako òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ń da ayé ó wọ́n ń da ayé jẹ́ yẹn pé àwọn tí wọ́n ṣe àlẹ̀ṣọ́rọ́bà lọ́pẹ́ ní àlẹ̀ṣọ́rọ́bà òun náà ní kí òun ta ẹgbẹ́ rẹ́bùnù alátakò ìjọba ẹni ń ṣe ìbàjẹ́ sínú ìlú ó ṣe pé wọ́n ti wá ríra wọn kó jọ wọ́n kóra wọn jọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó irú eléyìí ọlọ́wọ́n bá ọwọ́ àdírẹ́sì ọ̀rọ̀ wọn àwọn olóògbé ní alẹ́ṣẹ́lẹ̀ àdìmọ̀ṣàrẹ́gbọ́n ìfọ́n wọn ń ṣe iṣẹ́ ṣìrábà wọ́n ní tí ó jẹ́ ẹ̀sán wọn tó tí ìjọba ó ṣe fún wọn. kì í ṣe ẹni tí wọ́n wá ìfẹ́ àwọn ọ̀sẹ̀ àrùn ìfọ̀sá àjẹmí wọ́n tó ṣèbàjẹ́ lórílẹ̀ yìí tí kò tẹ́ tó bá ti ń ṣe ìrábà nínú pé tó ní òun gbogbo ti ìjọba tó ń bá ìjọba fa wàhálà ó ń ra àkójọ tó àwọn àwọn ṣiṣẹ́ ìdí àwọn ń takò ìjọba tó ìtú wọn máa ṣe náà ni pé wọ́n padà bá bí wọ́n máa ṣe ìbàjẹ́ wọ́n máa ba ilẹ̀ jẹ́ tó kí ni ti ó ṣẹlẹ̀ tí ọlọ́run lè sọ ayé ayé ìṣàlẹ̀ àlè lọ́rùn tí omi obìnrin àlè ní ìwàsùnmọ́tò mọ́ wọ́n mú ẹ̀yẹ ìsìnkan wá alẹ́sùlù máa ní kí ọ̀bì yọ mọ́ ọ̀run àìlú òun ni ó ní òdẹ́rẹ́sán mìíràn àríyìn láwọn ìjọba láti ọ̀dọ̀ lẹ́yìn náà fọ́dàmù Madina wọ́n wá sí Madina فاشتروها للكوار من يقول مدينة والله في مدينة والله في فبعثه رسول الله صلى الله عليه وسلم من إبل الصدقة الذي هو نيويا إلى يبقى فرانسول في أول أول يوم يبقى لا تنسي الزكاة àlejò tí wọ́n lọ lè gbà wọ́n. ìgbà tí wọ́n lọ lè gbà فأمرهم أن يشربوا من أنبانها ومن أبوالها وألبانها الذي بيشرب الربا ẹlẹ́mọ̀ nínú wàrà rẹ̀ o wàrà àkórí rẹ̀ kódà àbúwálìyà ẹlẹ́mọ̀ nínú ìtọ̀ rẹ̀ náà nínú pé ìtọ̀ àkórí tí wọ́n fi ń ṣe ìwòsàn ọmọ ń mú alẹ́sìn kò tí ọ̀gá ilé mú. sọ bàbá àìlú wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ní o kí wọ́n mú àkúmí yẹn wọ́n mú ìtọ́ rẹ̀ wọ́n mú wàhálà rẹ̀ ọ̀tọ̀ ṣú ara ń àlẹ́kùnmáyé ń ṣẹlẹ̀ tọ́jà bóyá ibi ní parí lọ́pọ̀ àárẹ̀ ẹlọ́jẹ́ ẹlọ́gbà ọ̀ràn àǹkóní tó jẹ́ àǹkóní tó fi yọ gàtá ẹlọ́mú so ẹtì máa ń mú ìyá ọ̀rá rẹ̀ àbí ìtọ̀ rẹ̀ ara ń bá yá Islam ọmọ ní àwọn Islam mọ́ ọ̀pẹ́ ìlà wàhátà ló àrùbá ẹni tí ó ń dára nkómi yẹn kẹ nígbà tí ó dúró nkómi yẹn ó bá pa wọ́n tẹ́ kú alẹ́ ìdí la wọ́n bá dára nkómi lọ. sọ pé property gọ́ọ̀mẹ̀ntì òun ni wọ́n wọ́n ti fi wọn wọ́n ti gbé ọ̀pá ẹni tí wọ́n yàn síbẹ̀. وأرسل رسول الله صلى الله عليه وسلم في آثاره الذي ذلك مباركاته وجيء به اللهم ولي وأيوة كان يقول صدق لي أول بيت وبطلع أقوالي في أعناري بطلع أقوالي على الفاشة فقطع أيديهم وأرجلهم من خلاف وجوني أطاقها أشياء تراجع لقوة ومدولشن تراجع لمن يقاوف ومن يتأرضون من خلاف وصموا وثمر أعينهم لا توكي وتوكلون الوجو وبرتانا بعد وضع بعض àwọn tí wọ́n ń dúró ti àlùkùnrin yẹn náà lè pa àwọn náà wọ́n fọ́ àwọn mélòó jùlọ lẹ́yìn àbá fọ́ orí tó wá pa wọ́n kódà wà àlùkọ́ ń tẹ̀lé ṣáwùrà wọ́n á ju wọn sí àyíká tí ń jẹ́ ṣáwùrà kódà ánẹ̀ ánẹ̀ sì ni ọ̀làkọ́sọ̀rọ̀ ẹ̀yìn tó àṣìjáwó يقدم الأرض بفيه عطشا حتى ماتوا ẹnìkí kára ẹni ga ètò gbóná sẹ́nu wọ́n ti wọ́n ti olóhùn rí àwọn ẹ̀mí lára wọn jẹun alẹ́ olóhùn wọ àwọn ẹ̀mí tuntun pé wọ́n ń yọ ẹnu wọ́n ń fẹnu fún ilẹ̀ lẹ́la látara pé òǹgbẹ̀ǹgbẹ̀ wọn títí wọn tuntun òǹgbẹ́ tó ṣẹlẹ̀ yẹ bàtà wọn yẹn wọ́n ń sẹ́wọ̀n الله عز وجل كالبيت إنما جزاء الذين يحاربون الله ورسوله في إسماع وفي من جاء الله وظلوه من جاء في ربه من جاء في ربه وزعموا في الأرض فسادا هو شبه يكيلوا لأيه أن يقتلوا إقبالوا أو يصلبوا lẹ́yìn ìgbà tí wọ́n pa wọ́n tán kẹ́ wá tó ti wọ́n ní alóore kí ló ń jẹ́ alóore kò ní kí wọ́n kàn wọ́n mọ́ ìdí kan gbé wọn ní orí tó wá kan yín ní wọn mọ́ ìdí tó bá gbọ́ mọ́ ẹni pé ah, lábẹ́gbẹ́ ni wọ́n pa kalẹ̀ yìí. àwọn tó kọ́tọ̀ àìrí àwọn àrùjọ́lá àwọn mẹ́rin láàbẹ̀ kẹ́ gbé wọn ní ọwọ́ àtẹ̀jẹ̀ ní ìyapa ẹni àwọn yóò ń mílíọ̀nù àwùjọ àdìkẹ́ ìbánisọ̀ ní kẹ́ lé wọn kó nínú ìlú kọ́mọ dùnú ìlú pẹ̀lú mímọ́ bẹ́ẹ̀ àdìkẹ́ láwọn kéde ti gbóni ya bẹ́ẹ̀ ṣe gbé wọn lọ́rùn kẹ́ gbé wọn lẹ́sẹ̀ wọn ìtìjú yóò jẹ fún wọn nínú ayé wọn láwọn fi àfẹ́rọ̀ ti àìdáàbòn àwọn ìgbàkọ́wá nínú ìlú ìyáàmà ìyà tó lé tó tóbi tó tó máa jẹ́ tiwa. tó ayé ayé fún àwọn tí wọ́n ń jẹ́ alátakò ìjọba tí wọ́n ń ṣèbàjẹ́ nínú òòlù ọlọ́wọ́n bá sọ̀kalẹ̀ ní àsìkò yìí yóò kíra mi fi àwọn ìdájọ́ àyà yìí tàbí ìwé àwọn tàbí ìwé náà ni àwọn Boko Haram àti àwọn tó jọ wọn báyẹn àwọn ICC àwọn etoa àwọn kọ́mọ̀rin ní àrùn yẹn pé àwọn kidnappers tó gbogbo àwọn ọ̀rẹ́ báyìí ṣe pé ní tí ìjọba ń ṣe ni pé wọ́n ń da ìjọba rú wọ́n ń da ìlú rú irú àwọn báwọn tó bá ti tẹ̀ wọ́n ìlú ẹ̀kọ́ ṣe fún ọ nínú ìsìlámù lẹ́yìn. sọ́ọ́rí àwọn boko haram kò sí pé kí wọ́n lò pẹ̀lú wọn tí wọ́n fẹ́ kí wọ́n kankan dópin kí wọ́n lò wọn àti òfin ìsìlámù náà torí pé àbùkù àrùn àjùtọ́ka wọn ìlànà wọn ìlànà ọkọ̀wárìjì ọkọ̀wárìjì ọkọ̀wárìjì ó ti ní pọ́blẹ́mù tí ó ṣẹlẹ̀ nínú ìsìláàmù àlẹ́sọ̀lọ́ àlẹ́sọ̀lọ́ àlẹ́sọ̀ wá mú ọ̀nà àbáyọ wá ibẹ̀ kì í ṣe wọn lélẹ́yìí gbogbo àwọn tó ń jiyàn gbé tó láwọn ń gbowó lọ́wọ́ wọn bí ìjọba máa sanwó káwọn ẹ̀gbọ́n kan máa sanwó kò yẹ kẹ́mìkẹ́ máa sanwó fún wọn. tọ́jú kan fa ẹ̀ lọ́la bẹ́ẹ̀ tó bá mú kọ́ pa bàtọ́ bá ti tọ́ àwọn ọmọdé pààyàn lásán wò ló gbà ó kọ́ ọ̀rẹ́ kalẹ̀ tó ìjọba tó náà bá ti tẹ̀ wọ́n ìjọba náà lọ́ọ́ yìí tó wá ike àwọn òkun wọn amẹ́tì tó àwọn ẹlẹ́kẹ̀kẹ̀ kan wọn lọ́wọ́ ọlọ́run ti tọ́ lọ tó wà lọ sínú àlẹ́sọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ́mù náà bákan náà ìjọ tí àwọn àwárí gbẹ̀gàn táwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjọ tí ìpìlẹ̀ wọn bẹ̀rẹ̀ ìjọ ayé àlẹ́sọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ́mù àlẹ́lẹ́ yìí ń pè nǹkan tó gbé nǹkan kan lọ sí ogún ogún àwọn adé àlẹ́ wọn ń pè nǹkan fún àwọn tí wọ́n ń lọ àtàwọn tí wọ́n mọ̀ tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí ànábì ó fún tó ní arákùnrin kan wá wò pé bí ṣe ń pẹ́kẹ́rẹ́ ìyá ah, kò fẹ́ síbẹ̀ gbàlọ́gbà ń bẹ̀ kò ní ànábì ó fún wọn nílé ìdí kan náà bí lápẹ́jú rẹ̀ tó bá gbé ẹsẹ̀ lójú ogun ó lọ ó tó bẹ ẹsẹ̀ rẹ̀ lọ́wọ́ ànábì ó fún ní nǹkan méjì kó lè fún ní ẹ̀ta ọ̀dọ̀ lápẹ́jú rẹ̀ ẹni tó ń lọ tí kò gbẹ́sẹ̀ lọ́wọ́ yóò fún ní ẹ̀ta ọ̀dọ̀ àlẹ́bìtò lè wọ ẹlòmíì kó fún ní táàtì tó pé pé àlẹ́bìtò ọmọ ìdí òde ti ń fún un kíní ẹ̀kọ́ sí arákùnrin ní ọrùn ọwọ́ akọ́síta ní ìjọba wà lọ́sọ̀ náà wípé ẹ̀ ìdí ìyá ọ̀rọ̀ tó nà wà ẹ̀kìdè oníṣẹ́ lọ́gbàdọ́gba ní àkókò ní ní dáadáa ó ló ń fa ẹ̀ńdẹ́kẹ́lẹ́mú dáàdì ó ní òòtú lọ́gbàdọ́gba pẹ̀lú ìjọba òfin yìí alábi ní òkú alábi ní à wọ́n yìí hà tí wọ́n ṣe fún wọn tí èyí ní èyí ló fẹ́ wọn lọ́la mọ̀n yá ẹ̀dẹ́ ńlá mọ̀ ẹ̀dẹ́ ọlọ́dẹ tí ló wọn lọ́ba tí èyí ọba tí ló wọn lọ́ba tó Umar sáré ní pé kí dáhùn ọ̀bùrù ìlú kan هذا المنافق جبن طاعة ويريد منافقين الذي يتكلم lẹ́nu ní kóbi kalẹ̀ pé àwọn kan padà jáde láti fi ìròyìn rẹ̀ yìí àlẹ́bí lẹ́nu ìlú ṣe ní ìhàrá ọ̀jẹ̀ túnú àwọn àwọn ọmọdé arákùnrin yìí àwọn afáàlú tó nínú dídí ni wọ́n ń sọ àbí nínú ìròyìn ni wọ́n ń sọ bọ̀dé ìbílẹ̀ lọ́lọ́ tuntun pé irú òótọ́ ní ó máa ń takò ìjọba yìí nígbà wọn ló ń àwọn ìlú wa lórí wọn pé wọ́n ti wà yẹn ọ̀dọ́ ọmọ kéèké wọ́n jẹ́ tùbà áhùn àhìlám ọmọ kéèké tí wọ́n gbọ́n kò sí ìmọ̀tẹ́ tó ṣẹlẹ̀ ní ayé àwọn àwọn fẹ́ máa dá ìjọba àwọn tí wọ́n máa tako ìjọba. àlejò wa ní يقرؤون القرآن ونقى القرآن لا يجاوز تلاقيهم kùránì yẹn kò ní ìkọjá ọ̀nà fún wọn ẹni tí wọ́n ti ń ta àwọn ọmọ tó wọ́n yẹ ní kankan kankan lásán yìí ọ̀rẹ́ mi sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa wọn ìwọ́yà mi dúró akójọ fúnra mi wáyé wọn wọ́n máa dẹ́rí pọ̀ndọ́rá ní wọ́n máa dẹ́rí pọ̀ndọ́rá ìnáà ní gbẹ̀ngẹ̀ náà àfáàní gbogbo ìfẹ́ ẹ̀dá yìí àti tó bá lọ sí hajj àbí ọmọ àṣọ ní ìròyìn yẹn ìròyìn àwọn kọ̀wárẹ́jì tí wọ́n á fọ́ ilé rẹ̀ fún dá wọn àwọn ìṣèlú ló pọ̀ jù àwọn oṣù. àwọn tó bá lọ sí hajj àwọn tó wúra wọ́n bí wọn. tó alẹ́nìkan tó oríṣiríṣiríṣiríṣi nípa wọn bàtà lójú apá ìbéèrè àlejò wọn nílẹ̀ ní àdúrà ìbùn lẹ́bi tí bá bá wọn láyé tó bá ṣe pé wọ́n ṣojú ìlú ni wọ́n ti jáde wọ́n ta alẹ́ ìlà ọ̀pọ̀ ìtọ́jú ọ̀la kọ́tùlà áádé máa pa wọ́n lẹ́yìn lẹ́yìn ẹgbẹ́ tó kọ́lọ̀ ti pa wọ́n áádé rẹ̀ tó pé ààrí wọn mọ́. tó olófà ìjọ tí wọ́n padà dé kéwì yẹn wá jáde lára ń sára ìjọba ní pé yẹ kòtò ó náà alẹ́ nìkan. ìjọ wọn wọ́n ni pé mùsùlùmí ni wọ́n fẹ́ràn pa tòkè pété mùsùlùmí yẹn wọn máa rí ti bí ìṣòro àwọn pé ẹ̀yin jẹ́ mùsùlùmí ẹ̀yin jẹ́ mùsùlùmí dáadáa ẹ̀yin jẹ́ mùsùlùmí gidi tẹ̀sùrù náà alẹ́ islam wọ́n ti kú náà alẹ́ awùsàn kódà sábàárì àwọn ẹlẹ́bọ̀ wọ́n lè fa àwọn ẹ̀yẹ ti problem tó wa kírísítẹ̀nì ti problem tó wa jíwò ti problem àwọn ẹlẹ́bọ̀ ti problem àwọn alùpùpù náà mùsùlùmí ẹgbẹ́ problem wọn. tó bá lóríṣiríṣi lóríṣiríṣi gbàtó ti fẹ́ràn àyíkún àti pọ́ọ̀lì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa mùsùlùmí ibẹ̀ ni alùpùpù wa tí kò tó wọn olùkọ́ wa pa wọn tó lára pípa tí alùpùpù wa pa wọn náà lè wú àwọn ìtẹ̀lé àyà yìí àti àwọn àyíkún sí àlẹ́ nìkan bó ṣe wáyé tí o ti máa ṣe tíjọba bó ṣe ọkọ máa ń fẹ́ gbogbo ẹni tí ọba ti di alátakò ìjọba débi pé ọba ti di pé wọ́n ń ṣígun láti bá ìjọba jà àbíọ́dún rẹ̀ ní pa àwọn èèyàn wọ́n ti ń ṣèbàjẹ́ tó wọ́n ṣàlàyé lè kò sí ẹni tí wọ́n bá ti ń wa àlẹ́rọ́ọ́bà ìtakò ìjọba ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ pé ìdìbò jáde wọ́n padà lọ́dún náà ti bàjẹ́ lórí ẹ̀yìn ìlú lára ìbàjẹ́ ni kẹ́kọ̀ọ́ láti kọ́ padà lọ́dún ìdùnnà wọ́n padà lọ́dún fọ́lé fọ́ báńkì gbogbo wa ti rówó dáhùn yẹn lọ́nà ìlú ẹ̀ làwọn boko haram ń ṣe ìlú ẹ̀ làwọn tó ń jẹ́ àwọn ìṣúwàpù náà èké ẹ̀ tó pẹ̀lú àwọn ń ṣe ìlú ẹ̀ làwọn tó kọ́ wọn ti náàpù náà ti wọ́n ṣe náà torí fún nǹkan tó ń ṣe yẹn wọ́n wọ́n ti ní bùkátà sí owó tó wọ̀ ní jẹun ibẹ̀ ni oṣù táwọn tó wà máa ń ya fọ́tò oríṣiríṣi oríṣiríṣi wà fún wa ẹni tó ń bẹ inú àwọn àfa láti yá mọ́ ìlú ẹ̀ṣẹ̀ ìfẹ́ mọ́kànlẹ̀ ọ̀kan lára àwọn tó ti ní ìròyìn kàwárí jù wọ́n á jáde kó nínú ìlú àwọn náà lọ lè ṣẹ́kù lu ara wọn sí ẹ̀yìn ìlú ẹ̀yìn náà kó pa ara lóṣèlú ọ̀hún ìgbà tó wáyá ọlọ́kadà wa sànú òun ọlọ́kadà wa ti lónìí wọn lẹ́yìn tí lè sọ gbogbo àwọn oríṣiríṣi ẹ̀yìn àdéhùn táwọn ń dánwò níbi òkú táwọn ń táwọn lè kó àwọn ẹjọ́ bí. onígbà táwọn lọ ẹ̀fọ́ ìyàwó ní tẹ̀lé wọn lọ́jọ́ wọn wọn tẹ̀lé wọn lọ. olùdókòtì rẹ̀ ní kẹ́ wọ́n bá ó ní yóò padà wá ronú pé á àti pé o kú omi ó ní kò sọ́nà iṣẹ́ kan táwọn jọ rówó tó wáyé pé jíjé àwọn òpin káwọn kan jáde kí wọ́n gbébọn káwọn lè gba oúnjẹ lọ́dọ̀ àwọn ìwà wọ́n lè gbé wọn kó àwọn ṣọ́ọ̀bù tó fọ́n fáyà àwọn tó wà ní ọkọ̀ ògbóúnjẹ wọn ọ̀nà táwọn ti jẹ́ tán ó ti padà wá kó àwọn òní táwọn kò lè ṣèkà mí ó padà di pé àwọn padà ń dájú pé àwọn fọ́ báńkì nítorí káwọn bá lè rí owó táwọn táwọn nà lẹ́yìn náà látara ìníyàwó tó bẹ̀rẹ̀ tó ń ṣe àwọn ìlú ọkùnrin àtọkùnrin ń ṣe ra nù tó mẹ́rin tó wọ́n fẹ́ ẹ̀gbọ́n pé alábẹ́ tẹ̀sí ìjọba tó ń bọ́ pariwo náà ní pé ìjọba yẹn kò tẹ̀lé tọ́lọ́run ìjọba àwọn ohun ìjòfin ọlọ́run gba pé ìjọba tí láwọn ń lo ṣẹ̀rí àmì wọn ni wọn ò lò dáadáa bí tí wọn ò ti lò rárá wọn ò lò rárá. tó irú àwọn báwọn ọlọ́run tó fi ọwọ́ bá ti tẹ̀ wọ́n ètò ìbẹ̀ náà ni ìdí àgbọ̀n àrùn ló mẹ́rin ṣẹ̀rí ẹ̀ pa wọ́n nípa àwọn olúwa ní ilẹ̀ lọ́rí ilẹ̀ káàbù nìkan àkàwọn tó bá ti túbá من قبل أن تقدروا عليهم wọ́n ti túbá síwájú kó tó di pé ẹ lágbára lérí wọn ẹni kó tó di pé ìjọba gbá wọn mú. fàìlẹ́mú ànàmọ́ àgbàfóró rọ̀ṣì ẹlọ́lẹ̀ mọ̀ ọ̀sọ̀ ọlọ́run bá jẹ́ ọba aláfẹ́yé ọba oníkẹ́ ọba ìyẹn ni pé bí wọ́n ṣe rí náà tí wọ́n ṣe aburú rẹ̀ wọ́n bá ti ní pé àwọn túbá tòkí wọ́n gba túbá wọn gbẹ̀dẹ̀gbẹ̀ tó bá rẹ̀ láti kó fẹ́ kí bá kó bẹ́ẹ̀ kí wọ́n kó lẹ̀ ní ẹrù tọ́ kí ìjọba kó pẹ́ kọ́ mi tuntun bá rẹ̀ tó látara tó pé ọlọ́wọ́ ọba ọba pẹ̀lú náà ọba fẹ́ jẹ́ ọba òbí tuntun àmọ́ tó bá yẹ ògbọ́dọ̀ jẹ́ pé nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní síná fún wọn lọ́wọ́ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pa wọ́n tó pé ọwọ́ ìjọba òbí tẹ̀ wọ́n gbàyẹn náà bá padà wá pé ah, àwọn túbà òkú wọ́n gbà tó bá wọn. àwọn tó wá ti pé síwájú lọ́wọ́ ìjọba tí ìjọba tí ń bá wọn jà lọ́wọ́ mẹ́sàn-án láwọn tó bá ìlú rẹ̀ wọn ló gba ojú bá wọn wọn. tó ìdí láti mọ̀ pé Islam gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ fún Islam ló dá sí ìwàfẹ́ni tí kò bá kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn níbi tí ẹ̀kọ́ ọ̀lẹ́ níbẹ̀ ni ó fi mọ ìyàtọ̀ àwọn kọ̀wárì yàtọ̀ sí mùsùlùmí kódà ibùdó kò tó tó burú sọ́ba ayé tó lè negotiate pẹ̀lú wọn but negotiation tí wọ́n ń sọ lẹ́ni pé kó pè wọ́n kó wọ́n kú òun bẹ́ẹ̀ tó kú òun bẹ́ẹ̀ yẹn yẹn níbi tó lè lẹ́bà èyí lápò ní ẹni tó lọ lè kú ìdí tí wọ́n tó bá wọn sọ̀rọ̀ tó fa wọn kú bẹ́ẹ̀ torí kí lè ṣẹlẹ̀ láyé عين رضي الله عنه بتاع الخوارج لما يتحكم في مهروان تذكر عن سبيل عباس رضي الله عبد الله بن عباس رضي الله عنه ووقف علي يكرم على النبع والنبي على الله وصوله تو علي لكم الله يكرم بقطع الرمبة لي ثم وعاد في الصفوة àbáṣe abúlẹ́nà àbáṣe ni wọ́n lọ tó nígbà àwọn ẹni yìí àwọn tí wọ́n mọ àwọn ẹni tó náà mọ̀ wá òun ò ní aburú kankan tó òun ní lọ́dọ̀ ìlẹ̀ kan lọ tó fi pé wàá ṣe aburú fóun abúlẹ́nà àbáṣe dáhùn wọn ó ti bá wọn sọ̀rọ̀ wọ́n jọ fọ̀rọ̀ ìwéra wọn tó bá wọn sọ̀rọ̀ inú àwọn ibi six thousand àwọn bíi three thousand bíi bí a di four thousand náà kú láàrin wọn tó ó kú ọ̀pọ̀lọpọ̀ wọn kú níbẹ̀ tó ní kí wọ́n bá rí ẹni tí ó lè bá wọn sọ̀rọ̀ tó bá wọn sọ̀rọ̀ tó pè ọ́ tó di tó sílẹ̀ ní ìgbìyànjú kan tó kíni sílẹ̀ tó báyìí fún kò sí àwọn kò bẹ́ẹ̀ kò sí ní obìnrin bẹ́ẹ̀ lọ́kàn pé tọ́lọ́mọba fẹ́ràn ló kí àwùjọ kó náà ní àlàáfíà lẹ́lẹ́ iná tó bá gbogbo jẹ́ ọmọ àlùjẹ́nà ìtọ́nà tó rẹ̀ kí àdánwò tí ó ti wá nínú ìdílé ọlọ́pọ̀ wọ́n ti kó tó ń ilé kó ti wá ọlọ́pọ̀ bá wà jẹ́kọ̀ọ́ nípa àwọn àwọn bó pa àwọn àtàwọn tí wọ́n tí wọ́n jọ wọ́n báyìí náà lẹ́yìn lẹ́lẹ́ iná á أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا وجاهدوا في سبيله لعلكم تفلحون ثم الذين كفروا ثم الكافرين أن لهم ما في الأرض جميعا ومثله معه وافتروا من عذاب يوم القيامة لا تكفر منهم ولهم عذاب أليم. نعم. الله tí ọlá rẹ̀ ga jù ó pe àwọn onígbàgbọ́ wọn olùmí ẹni pé àwọn mùsùlùmí ó pa wá ní àṣẹ tí báwo ni a ṣe súnmọ́ òun ọlọ́run ọba láti béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run láti gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba olùwà ní ayọ̀ ní ọdún yìí náà àmì ọ̀dọ̀ ìtọ́kùn lọ olùwà ní ayọ̀ nígbà gbọ́dọ̀dọ̀ ẹgbẹ̀rún ní ọlọ́run ọba wọ́n fi ọ́gbọ́n ilé yìí wọ́n sí tí ó dùn ọlọ́run wọ̀já yíyú fi sẹ́bí ilé yìí ẹgbìyànjú tí ojú ọ̀nà ọlọ́run làhìlá owó tó fẹ́ ṣòro nítorí kẹfà lílà ọlọ́run wa etí mọ́mọ́ ní kẹfìrì ní pé ọlọ́run wá wí níbi áyà yìí wọ́n ní يقول تعالى أمر عباده والمؤمنين بالتقوى ọlọ́run pa wá ẹrú rẹ̀ láṣẹ nípa bẹ́ẹ̀rù rẹ̀ وإذا إذا قربت لطاعته كان المراد بها الانكفاف عن المعالم وترك المنهيات بطلع تقي اتقوا الله ثم لنكي أسر الله ẹnu tẹ̀lé àṣẹ rẹ̀ ìtumọ̀ ìtẹ̀lé àṣẹ rẹ̀ ni pé gbogbo tó bá pa láṣẹ fún yín pípé kò dáa ẹja ọkọ̀ ń bẹ̀ ẹ má déjọ rẹ̀ mọ́ ìtumọ̀ ìtẹ́kọ̀ wọ́n á yẹ pípẹ̀ lọ́lọ́run òun fi já ọkọ̀ níbi ìtọ́lùwọ́lọ́ ọ̀fẹ́ tó bá ní àtọ́kùwà òun náà ní ìtẹ̀kọ́ ọwọ́ ìtẹ̀lẹ̀ mọ́ra òun náà ní ẹ̀rẹ̀ tó bá ní tẹ́kọ̀ọ́ kí èèyàn bẹ̀rù ọlọ́run òun náà ni àyè gbogbo àbù máa yẹ tẹ́kì àwọn ẹ̀jẹ̀ àgbẹ̀yìn òun wà bẹ́yìn ọlọ́run ìkọ́yà tẹ́kì yìí ní àbẹ́rẹ́bìnrin ohun tí èèyàn wà tí ó máa jẹ́ àlàfo ayẹ̀rẹ̀ tí ó máa jẹ́ èyí tí ó kọ́ díẹ̀ níbi ìyá ọlọ́run òun náà pè ní tẹ́kọ̀ọ́ kí ni wọ́n kọ́ díẹ̀ níbi ìyá ọlọ́run òun náà lè máa ṣe nǹkan tó wọ́n ní kí èèyàn ṣe ìjìnà sí nǹkan tó ní ká máa ṣe má ọlọ́run wọ́n tẹ́gu ilé yí alùwọ̀síla ẹ̀wà الله عنه قل ثم الوسيله بمعنى القربى الذي كنا ọlọ́run ọba olókè ní àlùfóò ìbákan náà ibùdó zayd kọ̀ọ̀kadà sọ pé àyíká kọ́rọ̀ bu ilé yìí àwọn ọ̀gbọ̀rọ̀ àwọn afá ibùdó zayd ẹni ọ̀gbọ̀nlá ẹni ṣẹ̀fí kọ̀ọ̀kadà ó ní ìtumọ̀ ayé yìí òun ni pé tàkọ́rọ̀bù ilẹ̀ yìí ẹ̀sùnmọ́lọ́run nìkọ́ ẹ̀kì kẹmọ tẹ̀lé àṣẹ rẹ̀ wọ̀dà ẹ̀mọ ìgbéná yóò rí ọmọ ṣùgbọ́n tí yóò yọ ọlọ́run ọba nínú wípé ìtumọ̀ ìtẹ́gù ilẹ̀ yìí àlùwàsílà ìtumọ̀ rẹ̀ lọ. ṣe ní àwọn kan bẹ ṣùgbọ́n pé tí èèyàn bá ní kí èèyàn tún kọ̀ áàrùn pẹ̀lú ìlú lárúbáwá èyí tí wọ́n ṣe dídé àlọ́ èyí tí wọ́n rò pé òun ní ẹ̀rí nínú Al-Qur'an tó áyà yìí sábà ń sọ pé nígbà tó fẹ́ ọlọ́run wọlé afá kíní kan ọlọ́run wọlé kíní kan ọlọ́run wọlé kíní kan tó tó wá ní ọmọdé kí ọmọ fi ọlọ́run afá kíní kan ọlọ́run kí mo ti jẹ lọ́run áyà táwọn kóòtù nígbà wọn. قل يا الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة أنا أمامي وسيلة توسل من عمل الوصول tó bẹ́ẹ̀ sì ni fún ọwọ́ sílẹ̀ ló sọ nǹkan fún yẹn máa ń lò láti fi bèbè nǹkan ni. àmọ́ èyí àwọn rí ibi tí àlùmẹ́lì sọ̀gbọ́n àlùsọ́lọ̀ tí ọlọ́run sọ ayé ayé kalẹ̀ fún un àbí àwọn sọ̀hábà ti àtàgbọ́dọ̀ wọn wọ́n wà tòkòrè bẹ̀ kó láì tó wá wà nínú túnà lẹ́bí ìdíkálẹ̀bí ti sọ̀rọ̀ wà síra tòun náà ni wọ́n jẹ́ ipò kan nínú àwọn ipò tí ọmọ ọwọ́ fún àlẹ́sọ̀mọ́ àyẹ̀fẹ́lẹ̀ lọ́jọ́ tó yẹ òkè yára. ìrọ̀lẹ́ àlejò wá pé ipò kan ni nínú àwọn ààyè kan nínú àlìjánà tọ́wọ́ fún àlẹ́yìn sọ̀rọ̀ àwọn ìfẹ́lẹ̀ tó ìmọ̀lẹ̀ kẹfẹ́ ní kí wáyé àkọrọ̀bù àmkìnà àlìjánà ti lọ́la àmì yẹn pé ààyè tó súnmọ́ nínú àlìjánà òun ló súnmọ́ àlẹ́ ara sí jù fúnà lè jẹ́ àlùmọ̀síra sí àlẹ́yìn sọ̀rọ̀ ẹtì tàbá lọ́wọ́ lọ àwọn àìdíkà lẹ́tọ̀ mọ́ ọ̀sọ́lọ̀ alẹ́bí ní tẹ́ bá gbọ́ sí mọ́ọ́bìn tí ó pè wọn alẹ́bí ní máa ń kọ́ làhínà yẹ́sùmá ìrìnnìdá ẹni tó bá ń sọ báyìí nígbà tó gbọ́ sí mọ́ọ́bìn ó pè wọn tí wọ́n sọ pé Allahumma rabba hadhihi as-sa'ati as-samma والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته يبقى طبعا اللي استطاع يبقى فيه لا لا اللي بقى يبقى ونكتين يا صوتك ولو بوا فوا النبي صلى الله عليه وسلم ني الوسيلة يعني في أي سوء فان النبي يقول ولو بوا فوا النبي أنتوا بقى وليه ني تسمعت كم قريب الذي إلا حلت له شفاعتي يوم القيامة يبقى ينا ينهي الصوتي ìsìnkú lọ́gbọ̀n ìlú àgbéyàwó. Jẹ́ pé àwọn síra tó ń rí ní pé àwọn iṣẹ́ rẹ̀ ìrọ́mọ̀ tó mọ́rọ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ ni. Lẹ́yìn pàṣẹ bá bẹ̀rẹ̀ ọwọ́ ọba tán, èyí wà ní àwọn iṣẹ́ tí ó jẹ iṣẹ́ rẹ̀, àwọn iṣẹ́ ọ̀ranyàn lẹ́yìn náà àwọn ìnáwó àṣẹlẹ̀ láti mọ bí súnmọ́ ọlọ́run ọba tó kìí ṣe tí bọ́yá lọ́kàn ní lábájá àti ọ̀tà kàtòbọ́lọ̀ rẹ̀ tó fi àyà yìí nǹkan tí ó sọ fọ́ọ̀mù ìjọ tí ó sọ ní pé ẹnu wá iṣẹ́ rí kódà ní tí àyà yìí kókó tó ní pé àṣé èèyàn lè fi iṣẹ́ rí bí èèyàn ṣe kí o fi bẹ ọlọ́run ìfìyà ní sẹ́kọ̀ọ́ mo fẹ́ sàkàtọ pẹ̀lú ẹnìkan tó pé lágbàdá mo fẹ́ lò ní àtẹ̀gùn tí àdúrà níbi gbà ó níbi rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òun ni kò lò ní àtẹ̀gùn láti ìdí ọlọ́run ẹ̀wọ̀n lápẹ̀jì ẹni tí wọ́n ti gbà rẹ̀ sọ́dọ̀ yìí kẹwàá ni ọlọ́run rẹ̀ bẹ́ẹ̀ wá níbi kankan lè ṣe kẹwàá ni ọlọ́run tó sàwọn ọlá àwọn tí mo gbà ní òní ṣe ìjọba ìkọ̀lẹ̀ èèyàn ti tàwa tó pẹ̀lú iṣẹ́ eré èèyàn tí èèyàn ṣe máa ká lọ sálàyé pé ìyẹn gan lọ́dà pé kí ẹni tó bá ń ṣerú rẹ̀ gbogbo àti bá ti ń ṣiṣẹ́ rẹ̀ lọ yóò mójútó iṣẹ́ rẹ̀ wọn torí bẹ́ẹ̀ ṣiṣẹ́ rẹ̀ wọn ó jẹ́ iṣẹ́ jákujàku torí ó ti mọ̀ pé òun lè fi iṣẹ́ òun bẹ ọlọ́run ọ̀la wájú pé jẹ́ kí ọ̀dà ni tí ẹni jẹ́ kí ọ̀dà bẹ lọ́run wọ́n gbọ́ ọkàn rẹ̀ òkè ẹ̀rí tó àfáàmù ṣàlàyé ìyáyà ìbámu lẹ́lẹ́ náà ó tún wọ́n fi àdífi àwọn mẹ́ta tó wà ní sọ̀rọ̀ ìwé oṣù tí wọ́n jáde lọ tí òjò ń bọ̀ tí atẹ́gùn òjò ń fẹ́ wọ́n ká àwọn sápamọ́ tó ń mu kòtò kan nínú àpáta tòwà tí wọ́n sápamọ́ bẹ́ẹ̀ atẹ́gùn yìí ó yí òkúta òkúta yẹn wá jí ju ojú lọ́wọ́ àwọn kò kí làwọn oṣù báyìí ẹnìkan sọ̀rọ̀ lónìí wọn pé ẹjọ́ káfíń ọlọ́wọ́ bá gbogbo kò sí ní ẹ̀bá wà tí a lè bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ gbogbo ayọ́ bí àmọ́ ẹ̀rí káwọ́ pé iṣẹ́ ta bá ń lọ́dọ̀ ọlọ́run ló fẹ́ bí káfíń bẹ́ẹ̀ ọlọ́run ló ká ló wọ́n sì rò pé ah, àwọn ní iṣẹ́ ah, ẹni àkọ́kọ́ òun bẹ lọ́wọ́ pé òun yóò ṣe dáadáa tó bí o tó wá ṣe dáadáa dé lẹ́wù pé lọ́kàn òun rántí wípé òun wá oúnjẹ lọ fún òbí òun àwọn méjèèjì fóun tó dé oúnjẹ alẹ́ ni wọ́n ti sùn òun wá gbé oúnjẹ yẹn lọ́wọ́ òun jòkó wíwọ pé ah, òun ò fẹ́ jí wọn ó títí bó ṣe wá wà lẹ́nu yẹn tí oúnjẹ yẹn ń bẹ lọ́wọ́ òun òun ò lè sùn sílẹ̀ bí mọ́ ìwà táwa jí lẹ́sẹ̀ wá jẹ oúnjẹ òun wọn ni ọlọ́run tó wá sí pé nítorí tí ẹ̀rọ oríṣi nǹkan tó ń ṣe kọjú àwọn tó ní obìnrin yẹn alẹ́bí ní àpáta ni wọ́n sí ọgbà ọ̀rọ̀ pẹ̀lú àmọ́ wọn ò lè gba rẹ̀ jáde ẹnì kejì òun ní òun ní ẹnìkan tó jẹ́ obìnrin ó ti rẹwà tòun wá ń fẹ́ bá ṣe dùnà kó lọ ní ọ̀wá ju ọlẹ̀ tó ní kó lọ́wọ́ sọ fún ọkùnrin nǹkan yìí wọn fẹ́ ó níjọ́ kan wá di kí ìṣòro bá obìnrin yẹn lọ́wọ́ bá wọn padà ní tọ́ títẹ̀ lọ wí ó ti yá òun ní ìdòwò nígbà táwọn ọmọ lólé tó káwọn ṣe ìbàjẹ́ láti ara wọn ìgbìmọ̀ bá ní ah, ẹ̀sìn ìbẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀ lọ́rọ̀ sí báyìí sọ òkú sá kódà máa lọ òun lè fún ní owó òun sì ní kọ́ máa lọ. tuntun àti pé torí ìwọ náà ni wọ́n ti ṣe nǹkan ẹ̀ ń jọ yẹn ọlọ́run kọ́ làwọn ló ṣe. òkè yẹ kó sí òsì tó wọn jáde náà ẹni kẹta òun náà sọ tiẹ̀ kíké ọlọ́run wọlá pé òun ṣe dáadáa níjọ́ kan ẹnìkan òun gbéṣẹ́ fún àwọn ọba àwọn ọkọ̀ owó sí òun wọ́n ti lóun nínú owó rẹ̀ wọ́n máa kó wọn fi ra ìdí ẹ̀ gbàtó yá jẹ ẹ̀pọ̀ wọ́n tàwọn fi ra ẹran ìjọ kan ló wá dé ló wá ní òun ní lọ́dọ̀ wọn ní bẹ́ẹ̀ ni wọ́n ti kó gbé ẹran òun tó wọn kó lọ wọn lórí sọ pé tó jẹ ló ń ṣe bẹ́ẹ̀ fún ọkọ làwọn lóṣòro òbí ẹ bá gbé ẹ bá jáde lọ́nà tó àwọn afáàmì ń sọ pé iṣẹ́ ẹni yẹn iná yẹn fẹ́ẹ́ ìròyìn wọ̀ sí ìlà tó tó lórí jù ní àkàṣọ kí ẹ lè tó mọ́dọ̀ ọlọ́run láti fi gba nǹkan lọ́dọ̀ rẹ̀. so àwọn afáàdé mi tó máa ń sọ títí pé kí owó pé lágbájá yìí ẹni tó lọ sí ọlọ́run tí bá mi bẹ ọlọ́run. but èyí tó ń súnmọ́ jù òun náà ni èyí ṣe kò sí nínú sọ ipe bí ẹ máa lè sọ bẹ́ẹ̀ fún yàn òun ni pé èèyàn fẹ́ kẹ́ ìyẹn ó gba alága lára àyàn ni kìí yẹn ti dùn ní ìpè tó bá ti ṣàdúrà òun ni àdúrà wọn fi gbà torí tọ́lẹ̀ ìyẹn ńlá ní ẹ̀sìn wọn fẹ́kẹ́ ní èyí òní lágalára mi tó bá mi sọ ẹ mọ́tò àti ìdí àdúrà o ètò ọ̀rẹ́ ní pé wọ́n náà wọ́n gbà lága tó bá ṣàdúrà fún ọmọlàkejì rẹ torí ni àyẹ̀wò síra tí àwọn ìyàpá mi wọ́n pè ní àtọwọ́sùn ní kí èèyàn wá àkàṣọ nítorí wọ́n ń dá wa lálẹ́ jù oníkèèyàn jẹ́ ìyá lè fi Ànábì sallallahu alaihi wa sallam tẹ̀lé ní ṣàkàtọ̀ bẹ́ẹ̀ ni bàtà lẹ́bí wà láyé àwọn èèyàn ọmọ àlẹ́bí ṣe àjẹ̀dù fọ́dọ̀ ọlọ́run wọ́n lọ bá àlẹ́bí ti ṣàdúrà fún àwọn àlẹ́bí ti ṣàdúrà fún ìlú gbogbo mẹ́ àlẹ́bí bẹ láyé tó àmọ́ lẹ́yìn bàtà lẹ́bí ti tán ǹjẹ́ àwọn èèyàn tó wọ́n ń fi iyì rẹ̀ àbí ọlá rẹ̀ láti lọ sí ọlọ́run ìpìlẹ̀ ní pé láàrin àwọn sọ̀hábà ìpín gbọdọ̀ bẹ́ẹ̀ láàrin àwọn tàbí owó ìpín gbọdọ̀ bẹ́ẹ̀ tó kìí ṣe lànà ti àmẹ́ríkọ̀ mọ́ àyẹ̀fẹ́lẹ̀ sọ pé ìlànà rẹ̀ bá ní aṣojú ayé ẹ̀rọ ìjọ tó máa ṣe kò ní ìtọ́ wọn wá bá mọ́ wọ́n kọ́ jòkó sílé owó tó ní ọlọ́run wọn láàrin lẹ́yìn kìnkà báyìí fáwọn àwọn wọn ò máa bẹ́ẹ̀ fi hàn wá túmọ̀ sí pé mọ́ṣẹ́ ní káwọn fọlá lẹ́yìn sọ̀rọ̀ pé kò tẹ́lifù ni òtún òtún fà àmẹ́ni lọ́lá tó àmẹ́ni ọlá rẹ pọ̀ ìṣọlá díẹ̀ tó àmẹ́ni kò fẹ́ tó kúrò wọ àmẹ́ni ọlọ́wọ́ wa àmọ́ ìjọ wa sọ fún wa pé iṣẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀hún lè rárá nígbà tí ìbẹ̀rẹ̀ ọ̀hún láti sọ lẹ́ẹ̀kan àmẹ́ni lọ́sọ́ tó fi yẹn lè fi ṣe ọwọ́ yẹn bẹ̀rẹ̀ ọ̀hún tó bá kan náà èèyàn lè fi orúkọ ọlọ́run bẹ̀rẹ̀ ọ̀hún wọ́n lè láì àfùmá ọ̀rẹ́ fún lùwà náà ní àwọn orúkọ tó rẹwà ẹ ti bẹ́ẹ̀ ní ẹ ti bẹ ọlọ́run ọba yín torí ní àwọn ẹ̀kọ́ ohun tí àmẹ́bí kọ́ wa àwọn ọlọ́run wọlá àwọn tí wọ́n ti tọ̀wá fún lọ́wọ́ ní ìpè kí ló kọ́ ọkọ́ láwọn ní tọ̀wá fún lọ́wọ́ tí wọ́n ti tọ̀wá fún ọlọ́run wọlá ogun tó ti kí jímọ̀ lánàá gbogbo ẹni tó ń bá tí ń tiẹ̀ pẹ̀lú ogun ti ń bá lánàá ọlọ́run wọlá wọlá gbogbo àwọn tó ká sáwọn lálẹ́ yìí kí ló kọ́ pẹ̀lú àwọn tó ká sáwọn lálẹ́ yìí kí ló dé wọ̀ tó fún ọlọ́run wọlá ásámù tí wọ́n fi wọ́n fi ń tọrọ. tí a lè mú àgbélé fún ìfún ìlú àìlọ. Nígbà tí a ọkọ̀ tó, wọ́n bẹ̀rẹ̀ cewa yin bayi bayi da baya a tsawon yanzu ko a cikin wani kira su mara ne na ṣẹ́rí àwọn orúkọ kan bẹ tí ó pé àwọn èèyàn ń sọ pé tí ó kọ tuntun ni tó wá látọ̀dọ̀ àwọn lárúbáwá àwọn ètò súnmọ́ jù mẹ́rin ni pé kò sí bí ó burú mẹ́ nítorí pé àlàkùnmá láàbò àìmẹ́ nígbà tí àwọn orúkọ àyẹ̀mọ̀ wájú pé kí ni ìtumọ̀ rẹ̀ pé ọlọ́wọ́ kan máa ń tún kọ wọ́n ti ní ó kọ ó kọ náà ní jẹ́ ìwàmúdá kẹwọn ti ṣètò àwọn fún àwọn aṣáájú wọn ti lọ nínú ẹgbẹ́ tòkè wọn sọ nípa àríyá ìtumọ̀ nípa àríyá ni pé ẹni tí ó yàtọ̀ tó yàtọ̀ tó náà ni tó àbí kìfáyà ẹ kìfáyà ẹ kìfáyà ẹ pé ó jẹ pé ọ̀nà ọlọ́run wá tó yàn ẹni kìfáyà. Tọ́lá kìíní. Fardu òfin ìfẹ́ ni ẹgbẹ́ ìfẹ́ wọn bá lọ́kọ́ tó fi báyà òfin kan nínú ká ní ìkànnì náà ń dùn ní. tó wọ́n ní kí ni tí wọ́n ti ń jẹ́ fardu kìfáyà fardu kìfáyà wọn náà ni nǹkan tó ṣe pé ọ̀rọ̀ yẹn ni àmọ́ kì í ṣe dandan fún gbogbo mùsùlùmí. ẹni pé idha qama biha ba'idun saqata al-ithmu 'an al èyí gbogbo individual ní mùsùlùmí ní ọgbà ẹnì kọ̀ọ̀kan gba ti ẹ̀mí ṣòyìn tí o bá gba ọ̀ṣẹ̀ lọ́wọ́ wa àwọn fárúkọ kìfáyà táwọn kan bá ti ń ṣe ìlú nìkan ẹ̀rọ táwọn yóò táwọn bẹ́ẹ̀ bá ṣe mọ́ wọn gbèsè bí kákẹ́rù sókòlá fárúkọ kìfáyà táwọn kan bá ti dúró pé àwọn ti ń kí i so àwọn tí wọn kí wọn lẹ́sẹ̀ kò kàn nílé ládàá ni ládàá kẹrọ tọ́lẹ́bí lánìí o ẹlẹ́wọ̀n ní mi ẹni tó gbé ẹ̀rọ sáré kìkìkì fún àwọn fẹ́ẹ́ kí o wọ̀ ìdí òun ti lọ́ọ́ nílò fún ìṣẹ̀rọ ní kí ló dé ní báwọn fẹ́ tún kí ojú káwọn sí ọ̀ráìt tó gbé báwọn tó ń yọ kàn ní ní ládàá tọ́lẹ́bí lánìí tí wọ́n fẹ́ tó kì fara nì Wọ́n lè kọ́ ọ̀rọ̀ wọn lọ́wọ́ ìrọ̀jọ́ kì í. Wọ́n ti jẹ́ ẹlẹ́ra ìwé níbi ilé yàrá ìjọ tuntun ti ń dáná tó bá yàn fẹ́ kó dájọ́ ìmọ̀ọ́mà ní ọ̀fà àdúgbò tó dájọ́ wọ́n ní ìjàgbọ́n ilé àyàkọ́ rẹ̀ tó ń hàn sí yàn ẹ̀rọ wẹ́ẹ̀sì ló wà ní ẹ̀rọ yẹn kó kó dájọ́ àyẹ̀yẹ. bẹ́ẹ̀ni ẹ̀rọ bá ti wà pé kí èyí gbà ní kí lọ́n gbà bẹ̀ fún òun kò gbà bẹ̀ ọ̀rọ̀ sọ pé tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ wọn kò ní lọ́ọ́ lè gbà àwọn tó bá ṣe pé ìdí táwọn ọmọ nígbà kọjá náà ni wọ́n ń lò ní tó bí ọ̀rọ̀ ojú yàn kalẹ̀ ni wá sí ọba wá rí inú kọba ojú ọ̀ka dúnyàn tó ní àkọ́kọ́ ìrànṣẹ́ náà wọ́n tó wá fún gbé ojú sí pé ó kọ́ tó tó ìrọ̀lẹ́ kejì dáadáa ó ti di ọ̀ṣẹ̀ fún yàn ó di ọ̀ṣẹ̀ fún yàn lẹ́bi ní lọ́gbọ́n tó lọ wúlá láti wọ̀sán ní yá àlẹ́ yìí ń Ọ̀gbẹ́rẹ̀ ìsìnláwà àrẹ́bìsìnlá ọ̀kadà. Ó ní a ń fi ìwọ̀n lọ́gbọ̀n lẹ́yìn àwọn gbá àmà ìgbáyé ó tẹ̀lé lórí kàwé ẹ̀. àwọn tó ń jẹ́ màmú wá dá wọn lójú pé bàbá òkúté dáhùn pé ní kékeré lọ́wọ́ ìṣe káwọn jókòó wọn gbọ́dọ̀ tẹ̀lé bàtọ́ bá lọ kọ́ wá dé yóò wá bá wọn nǹkan wá sálámà tó àwọn tó wá padà wá tó ń pé márùn-ún rẹ kí ṣàpé ìrún rẹ ti lélòó yóò àti bàbí àmọ́ àwọn ọba àti bàbí àmọ́ ọ̀gbọ́dọ̀ àwọn ọ̀gbọ́dọ̀ bá a lọ kúrò ẹ̀mí náà apáta nípa bí ebi bá a lọ ìwọ̀n tí wọ́n já ọ̀nà wọn já ni wọ́n ti bàjẹ́ wọ́n ti kí o márùn lẹ́nu ìjẹ́ sísán máa náà kí o márùn kọjá tí wọ́n bá a lọ kọ́ wà lórí ìdókòtò wọn náà ni wọ́n ṣe wàá lọ láì kò gbọ́ wọ́n sọ̀rọ̀ pé ó ti pé bẹ́ẹ̀ kò tó gbọ́ náà ó kọ́ sílẹ̀ kọ́ wà lórí ìdókòtò wọn ó ń lọ wàá láwọn ọ̀rẹ́ ò ó pàmò ẹgbẹ́ ń bá ìgbóhùn ilé ìrákà tó mú gbé fún ẹ̀ pé òun náà kára kan kó ti jẹ ní àbí yóò ká fún wákà tí ó ní. jẹ́ lọ wọ́n kà fún ìṣẹ̀ wọ́n ti kà fún pọ̀ṣọ́ àkàtì àbá alákàtì ẹ̀ lọ́ọ́ kà fún wọ́n á ṣe pé kí jẹ́ mẹ́ta ni ó kẹ́ ọ̀kan sí yóò sọ̀rọ̀ náà

àti tí bàbá yẹn wọ́n sọ jáde báyìí tí mo fọmọ yìí fún ọ tó tó bá rí báyẹn wọ́n lè ọ̀rọ̀ ìgbọ́n ọ̀gbọ́n wọn ti wà ní kálúwà pẹ̀lú ara wọn tó láì tí bàbá báyẹn ti yọ̀ǹda fún wọn ọ̀gbọ́n wọn wà ní kálúwà ìgbọ́n ti lé wọn àkọ́lá àkọ́lá ọ̀gbọ́n ti lé wọn ṣàgbà àti àti kó ìtìjà lọ́kọ̀ọ́ ìgbọ́n tó kúrò ní kò sí ọ̀dọ̀ rẹ tí ó bá sí yẹn ń bẹ́ aburú ni wọ́n ń ṣe o torí ọ̀rọ̀ ìpàdà náà bọ́ sí i mọ́ ọ̀rọ̀ ìpàdà náà bọ́ sí i mọ́ òun ti jẹ́ nìyẹn ń lọ wọ ààyè. wọ́n máa ń yà sí láwọn akẹ́kọ̀ọ́ ọ̀gá mi kí ni ìdájọ́ ìṣẹ́lẹ̀ nípa obìnrin tó ka àpá ààyè wọ́n máa ń fi ìdíjẹ́sẹ̀ ìdíjẹ́sẹ̀ àti ìdíjẹ́sẹ̀ láwọn ẹni tó ka transcription Quran tó tó ẹ kó bá ń rí pèjáde kíkà rẹ̀ ni wọ́n kọ̀ǹsídà àmọ́ kì í ṣe Quran rẹ̀ ní wò transcription kì í ṣe àlùfáà lè tẹ̀lé sí ìkẹ́lẹ́ fáàtì àpẹẹrẹ f a t I a fáàtì so Alhamdulillah inú yẹn ń ka kòránù jáde lẹ́nu àmọ́ kì í ṣe kòránù ni wọ́n kọ sí iwájú rẹ̀ tó gbé lọ́wọ́ pẹ̀lú ẹnu onílága kíkà tó ń ka jáde pẹ̀lú ẹnu rẹ̀ àwọn kò ní lága pé ó ń wo lókè ọlọ́wọ́ àyà. Àwọn ọ̀rọ̀ ọ̀sán lábẹ́ ẹgbẹ́ ìtí ẹ̀sọ́jọ́ kan ọ̀rọ̀ ìgbóhùn tí ó fi ẹ̀lẹ́gbẹ́ kalẹ̀ pàá. Ó ní àfáàkan nípa tó kí ẹwà ṣẹlẹ̀, àfáàkan wọn ń sọ̀rọ̀ wípé ẹ̀fọ́ra fáàkan lẹ́ẹ̀ lápá mọ́kòjò rà fáàkan tọ́mọ́. Àwa ti sọ sí wa ń bì yìí, àbí ètò ọ̀rọ̀ àrà ti sọ òun kí a gẹ́gẹ́ bàbá òun fún. نعم نعم àdébí zórí ẹ̀fẹ́ yìí ó yàtọ̀ ẹ̀rí pé méjìlá lẹ́bí kí méjì àdébí zórí ẹ̀fẹ́ yìí lẹ́bí sálámà tó even ní tó jẹ́ káwọn ẹni ò káwọn ọ̀sálámà wọ́n kí sí pé bàtà wà bí alẹ́ kò tí òbí méjì alẹ́ kò bí méjì alẹ́ bá ní kò bí méjì ilé ẹ̀rìn náà náà à méjì rẹ̀ kí o. kọ́lá wọn nínú àwọn èèyàn wọn fẹ́ wà ní ọmọ ọmọ mi àwọn náà débi pé òun ti ìwọ náà àwọn náà ń wò náà tó ọ yàtọ̀ ọjọ́ la wọn méjì alẹ́ mi kí lọ sára wọn alẹ́ ti lọ bí fọwọ́ lẹ́rọ níbi níbi ara pákó kan tòmí ìlú rẹ̀ nínú ọgbà aláìsíláàpọ̀ ṣé èrò ti di méjì ni ọ̀dọ́ yìí tí wọ́n sọ yìí ọmọ àti bálẹ́lì tí wọ́n lé báyìí báwọn fi èrò ti pé o ti pé ìdí òbá mú òní pé àmẹ́lì tí wọ́n lé ẹ̀rí òní ọ̀bá mú jù. سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك